Ògo Ìgbàlà ló ń tẹ̀síwájú pẹ̀lú olólùfẹ́ yín pìrìsẹ́ńtà yín Yétúndé Adéùsì Adéyẹmọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ̀yin máa rí ojú yìí rèé lórí ẹ̀rọ tẹlifíṣàn ní lórí tẹlifíṣàn Orísun ètò yìí Ògo Ìgbàlà ló ń jẹ́ o nítorí náà ẹ má dà wò ẹ má dà gbọ́ ẹ ké sí gbogbo àwọn èèyàn tó wà nítòsí yín kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa yí ẹ̀rọ tẹlifíṣàn wọn sí orí Orísun torí pé lọ́jọ́ tòní mo ti wà nínú nílé agodo pẹ̀lú màmá wa kẹ́hìndé àyédè tí wọ́n fẹ́ bá wa yànnàná dáadáa lórí ọ̀rọ̀ àwáwí kí ni àwáwí tí ìwọ ń ṣe níbo lo ti ń ṣe àwáwí rẹ ọ̀nà wo ló ń gbà ṣe àwáwí níwájú ọlọ́run a máa gbọ́ bí iṣu ṣe bí gbogbo ẹ̀ ṣe lọ pátápátá lọ́dọ̀ màmá wa lọ́jọ́ tòní màmá ẹ kú kalẹ̀. a kí gbogbo ilé o a kú dédé àsìkò yìí o lórúkọ jésù ojú tẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ lórúkọ jésù etí tẹ fi ń gbọ́ ọ̀rọ̀ wa etí náà ní di àmín mo gbàdúrà gbogbo ẹ̀mí àwáwí mm. ohun àwáwí mm. tí ó múni kùnà ògo ọlọ́run mm. tí kì í jẹ́ kéèyàn rí ògo ọlọ́run lò ní àsìkò lórúkọ jésù ọlọ́run á ti jáde àmín jésù a ó sì rí àánú gbà àmín jésù jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù nígbà tẹ wá nígbà àkọ́kọ́ màmá ẹ ti bá wa yànnàná dáadáa sọ̀rọ̀ nípa àwáwí táwọn èèyàn máa ń ṣe ẹni pàápàá jùlọ gan ọkọ a máa ṣàwáwí fún ìyàwó ìyàwó a máa ṣàwáwí fún ọkọ ẹ̀ ọmọ á máa ṣàwáwí fún bàbá bàbá gan á máa ṣàwáwí fún ọmọ pé àwáwí ó ti pọ̀ jù tó dẹ̀ ń dènà àwọn oore kọ̀ọ̀kan tó yẹ ká máa gbà níwájú ọlọ́run lọ́jọ́ tòní mo mọ̀ pé ọlọ́run tún ti àná ìtìyín sílẹ̀ fún wa ẹ jẹ́ ká tẹ̀síwájú. a máa tẹ̀síwájú nínú ìwàásù wa àwáwí ọ̀rọ̀ ọlọ́run bá wa sọ̀rọ̀ gan-an nípa àwáwí hmm. ẹ bá mi wo èsíkẹ́lì yẹn eighteen twenty one.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 kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti dá tí kì í ṣe wípé ìgbà tó ń ṣe búburú tán láṣẹ̀ṣẹ̀ tún wá jókòó pé àmì ìdẹ̀ fẹ́ ṣe láìdá o hmm. nǹkan tó dẹ̀ ṣe fún mi ni o hmm. ó ti ṣe búburú ọ̀rẹ́dì ó ti dá ẹ̀ṣẹ̀ ọ̀rẹ́dì instead kó dẹ̀ wá bẹ ọlọ́run pé ohun tí mo ṣe yí ẹ̀ṣẹ̀ ni olúwa dáríjì mi hmm. ẹlòmíà bá tọmọ ẹnì kejì jẹ́ ẹni tó ti fẹ́ ga á jábọ́ wá sísàlẹ̀ nígbà tó bá wá jábọ́ ṣèbí gbogbo falanga falanga ẹ̀ náà nìyẹn ṣèbó wá ti tán síbẹ̀ ṣùgbọ́n ẹ̀rí ọkàn rẹ̀ a máa sọ fún pé ìwọ́dẹ̀ ló bá ti lágbájá jẹ́ hmm. bí ènìyàn búburú tó bá pa gbogbo ènìyàn búburú bá yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti dá tí ó sì pa gbogbo àṣẹ mi mọ́ ìwọ kò gbọ́dọ̀ ṣe gbá ìwọ kò gbọ́dọ̀ jalè ìwọ kò gbọ́dọ̀ pànìyàn o ò gbọ́dọ̀ ṣàgbèrè ìmútípara ìrédòòru ṣàǹṣàgà ẹ ìpùrọ̀ ọmọ ni tako ni ẹ̀ṣẹ̀ ni bí ènìyàn bá ti wá ń rìn nínú ìlànà yẹn yóò kú o torí wọ́n ní kò sí kò sí nǹkan míì lẹ́yìn ẹ̀ṣẹ̀ lẹ́yìn ẹ̀ṣẹ̀ ikú ni nígbà tó bá wá tó bá kọ̀ tó bá lò ní òní yí padà ẹnu àwáwí náà ló fẹ́ wà tí wàá sì máa sọ fọ́lọ́run pé báyìí báyìí báyìí báyìí báyìí báyìí tó ò ní gbà pé ẹlẹ́ṣẹ̀ ni ẹ́ ẹ wo ẹsẹ̀ kejì yẹn mà ó ní gbogbo ìrékọjá rẹ tí o ti ṣe a kì yóò rántí rẹ̀ mọ́ sí nínú òdodo rẹ̀ tí ò ń ṣe òun ó bó bá ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ gbogbo ìwà àrékérekè ìwà ẹ̀tàn ìwà ibi tó ti kọ sílẹ̀ tó dẹ̀ mú á gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀. Hmm, màmá ó hmm. ní ẹsẹ̀ ogún hmm. ó ní ọkàn tí ó bá ṣẹ̀ òun ò kú ọmọ kì yóò ru àìṣedédé bàbá bẹ́ẹ̀ ni bàbá kì yóò ru àìṣedédé ọmọ. ṣe ti gbọ́ kò ní rú o mo sọ fún yín ọkọ ni ò jẹ́ ń ṣiṣẹ́ ìránṣẹ́ kò sí àwáwí rẹ̀ ní ìjọba ọlọ́run òdodo olódodo yóò wà lórí rẹ̀ yóò dodo yóò wà ìwà búburú ènìyàn búburú yóò sì wà lórí rẹ̀ yóò sì wà lórí rẹ̀ ẹlẹ́rùgbẹ́rù ẹ̀ ẹlẹ́rùgbẹ́rù ẹ̀ ni mo bá dé bodè wá gbé hmm. kò sí àwáwí pé à mi ò dẹ̀ fẹ́ di ẹrù yìí o náà ò gbé ni ìwọ ló ní nǹkan ẹ ibi tó ti ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó bá dé ibi tó parí ẹ̀ sí àti the end gbogbo ẹ̀ gbé nítorí pé ọkọ mi sọ pé kinní kan ni mo ṣe lọ ṣe kinní kan. no kò sí yẹn kò sí àwáwí yẹn. nítorí pé bàbá mi ò fi kinní kan ṣe kinní kan fún mi. mọ̀mọ́ ẹ bá mi wá sísàlẹ̀ ẹ lọ sínú ẹsẹ̀ tààtì yẹn ẹ lọ sórí ẹsẹ̀ tààtì yẹn nítorí náà. tààtì ó ní nítorí náà èmi ò dá yín lẹ́jọ́ ilẹ̀ Ísírẹ́lì olúkúlùkù. ẹ̀yin gbogbo ènìyàn hmm. ẹlẹ́ṣẹ̀ tẹ́ ẹ kọ̀ tẹ́ ò yí padà a ó dá yín lẹ́jọ́. olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ ti rí mm, ẹ tẹ̀síwájú màmá. ẹ yí padà kí ẹ sì yí kúrò nínú gbogbo ìrékọjá yín bẹ́ẹ̀ ni àìṣedéédé yín kì yóò jẹ́ ìparun yín. kì yóò jẹ́ ìparun kí lènìyàn fẹ́ wà nínú ẹ̀ṣẹ̀ sí kí ló fẹ́ wà nínú ìṣe búburú sí. kí bàbá ti yí padà ẹ yí padà kúrò nínú ìparun. bẹ́ẹ̀ ni oh, à ń pòkìkí rẹ̀ wọ́n ń sọ nínú rédíò wọ́n ń sọ nínú tẹ́lì àwọn mìíràn tún ní àǹfààní láti máa lo agogo kiri wípé ẹ yí padà ẹ yí padà ẹ yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ ẹ yé wá àwáwí mọ́ ẹ yé wá àwáwí mọ́ ẹ yí padà ẹ kọ búburú sílẹ̀ ẹ kọ àìṣedéédéé yín sílẹ̀ ẹ bá mi lọ sí Matthew màmá Matthew three verse two Matthew three verse two torí mo fẹ́ ka wo ẹsẹ̀ bíbélì yìí. ó sì ń wí pé ẹ ronúpìwàdà ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ìjọba ọ̀run kù ni obìnrin ni ìwọ ọ̀dọ́mọbìnrin ìwọ ọ̀dọ́mọkùnrin ìwọ ìyàwó ilé ìwọ baálé ilé orílẹ̀-èdè gbogbo ẹ ronúpìwàdà hmm. ẹ kúrò nínú Mama, ẹ yé wà wá wí sí Ọlọ́run. ó ní ó mm. ní nítorí èyí ni ẹni tí wòlíì àìsáyà sọ ọ̀rọ̀ rẹ̀ wípé ohun ẹnìkan tí ń kígbe ní aginjù ẹ tún ọ̀nà Olúwa ṣe ẹ ṣe ojú ọ̀nà rẹ̀ tọ́ ẹ ṣe ojú ọ̀nà rẹ̀ ní ọ̀nà tó tọ́. ẹ jọ̀ọ́ ṣé gbogbo prophet ló ń ṣojú ọ̀nà Ọlọ́run ní títọ́ báyìí ṣé gbogbo ọmọ ìjọ ló ń ṣe ojúṣe rẹ̀ tó ń rìn ní ọ̀nà tó tọ́ ṣé gbogbo àwọn ènìyàn ló ń rìn ní ọ̀nà tó tọ́ hallelujah hallelujah gbogbo wa bíbélì wípé gbogbo wa lásán àti ṣẹ̀. Hmm. bíbélì pé ìyẹn ni pé ọlọ́run mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa kíkà ṣáà ti ronúpìwàdà yìí náà àfi ká ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ kàdé kọ ìwà eré àti ìwà búburú ọwọ́ wa sílẹ̀. ó dẹ̀ ti sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé hmm. gbogbo òdodo wa ó ní bí àkísà. bí àkísà ẹlẹ́gbin ni onídọ̀tí ni wá pé eléèrí ni wá. ẹ lọ sórí ìfihàn màmá. ẹ lọ sórí ìfihàn orí ẹsẹ̀ karùn-ún ìfihàn kejì ẹsẹ̀ karùn-ún ó ní nítorí náà rántí ibi tí ìwọ gbé ti ṣubú kí o sì ronúpìwàdà kí o sì ṣe iṣẹ́ ìṣáájú bí kò sì ṣe bẹ́ẹ̀ èmi ó sì tọ̀ ọ́ wá èmi ó sì ṣí ọ̀pá fìtílà rẹ kúrò ní ipò rẹ̀ bí kò ṣe bí ìwọ bá ronúpìwàdà ṣùgbọ́n èyí ni ìwọ èyí ni ìwọ ní pé ìwọ kórìíra ìṣe àwọn ìṣe àwọn oníkóláìtàn ni èyí tí èmi pẹ̀lú sì kórìíra praise the Lord hallelujah ẹsẹ̀ karùn-ún yẹn ni kẹ́ bá mi mú jáde. nítorí náà rántí ibi tí ìwọ ti gbé ti ṣubú. kí o sì ṣe kí ni kí o sì ronúkúwàdà kí o sì ṣe kí ni kí o sì ṣe iṣẹ́ ìṣáájú. bí kò sì ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ èmi ó sì tọ̀ ọ́ wá èmi ó sì ṣí ọ̀pá fìtílà rẹ kúrò ní ipò rẹ bí kò ṣe bí ìwọ bá ronúpìwàdà ṣé gbọ́ láì ṣe wípé ènìyàn bá ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ kó kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ kó yé wá àwáwí mọ́ ọ̀gá mi ni òun fún mi lówó mínírààsì bó sí bí a ṣe lè ṣiṣẹ́ bí ẹni máa kú màmá kò ní fún wa lówó màmá so tí mo bá ti wá rí i ẹ jẹ́ kí n mú nínú ẹ̀ èyí tí mo bá ti yọ nínú ẹ̀ náà yóò já jẹ mọ́nú tèmi iṣẹ́ ilé ẹ jẹ́ kí n jí ṣe hmm. tí n bá ti jí ṣe tán owó ilé ìyàbọ̀ sápò mi hmm. ó ń wá àwáwí ó ti ṣẹ̀ sí ọ̀gá ẹ̀ hmm. ó tún ṣẹ̀ sí ọlọ́run. ibi tá a dé sí ni pé ẹsẹ̀ bíbélì yẹn ní bí kò ṣe pé bí kò ṣe pé ronúpìwàdà bẹ́ẹ̀ni yóò ṣí ọ̀pá fún yóò ṣí á sì. à ń padà bọ̀ a sì wà ní yagodo pẹ̀lú màmá wa prophetess Kẹ́hìndé Ayédè àwáwí níwájú Olúwa à ń bọ̀.